bẹ́ẹ̀ ni o gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ọ̀sẹ̀ ní gbogbo ọjọ́ Wednesday tá a máa mú ètò lágbo òṣèlú wá sí ojú ìwòran yín ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan olólùfẹ́ wa ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá tẹ́ ẹ sì ń gbọ́ wa ẹ mọ̀ yí pé àwa ẹ̀yin alára àwògbára ẹnìkankan dá àgbàrá anybody dá lórí ètò lágbo òṣèlú lónìí àtún jáde àwa mú èèyàn kan gbòógì wá gẹ́gẹ́ bí ṣe wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ẹni tí mo mú wá lónìí Eh, ó dàbí pé tí bá pè wọ́n ní eh, olórí oko àti ìsọ́jù kì í ṣàsọdùn tí bá tún pè wọ́n ní ajìjàgbara ajà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ìyẹn gan ló tiẹ̀ wù mí kí n fi ṣe eh, kí n fi wọ́n hàn yín orúkọ tó wù mí kí n pè wọ́n láti fi wọ́n hàn yín òun gangan nìyẹn ajìjàgbara ajà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ẹ káàbọ̀ sórí ètò lágbo òṣèlú fún tọ̀sẹ̀ yìí adéjọkẹ́ bákàrè lórúkọ tèmi atọ́kùn ètò lágbo òṣèlú kí la fẹ́ gbéyẹ̀wò lónìí ẹ jẹ́ kọ́kọ́ yànnàná ẹ̀ fún yín ní kékeré ẹ̀ tá a bá mọ̀ tá a bá a ti padà sí ìjọba àwarawa ó tójọ́ mẹ́ta ẹ̀ láti bí ọdún 1979 tá a kọ́kọ́ ṣe ráńpẹ́ títí di àkókò tá a wà yìí ní ẹgbà tí ó gba ìjọba lọ́wọ́ àwọn tá a dìbò yàn ní ìjọba ṣàgàrí lẹ́yìn ìgbà náà àwọn ológun ṣe ẹ ní sáà tí ológun fi ṣe ìgbà yẹn gan ni ìkan lára àwọn tí mo gbé wá sórí ètò lónìí láyé ìgbà náà máa ń yí táyà àwọn tó ń dáná sun táyà lójú títì tí wọ́n ní dandan sẹ́ẹ̀ a gbọ́dọ̀ padà sí ètò ìjọba àwarawa ìkan lára wọn ni mo gbé wá sórí ètò lónìí kí la fẹ́ ń yẹ̀wò ó ní ṣe pẹ̀lú ninth assembly tabaníkàkà láti gba Ṣàgàrí tán dánu dúró tológun bẹ̀rẹ̀ ta tún wá padà ní ọdún 1999 ta ti bẹ̀rẹ̀ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí di ìdìbò tá a ṣe ní kòpẹ́kòpẹ́ ní ọdún yìí ó jẹ́ ìpele ilé ìgbìmọ̀ asòfin ẹlẹ́ẹ̀kẹsàn-án ní June nine two thousand and fifteen ni wọ́n ṣe ìbúra ni wọ́n fi àwọn eléyìí lọ́lẹ̀ wọ́n máa tó kágbá kúrò lórí ìjókòó ńsìn bó tilẹ̀ jẹ́ pé ìmíì lára wọn máa padà sílé ìgbìmọ̀ asòfin àwọn mìíràn wọn nìkan lọ́rọ́ kúnlé nítorí kíni àwọn ará àdúgbò àwọn èèyàn wọn tí wọ́n yàn wọ́n àwọn ni wọ́n lè ṣàlàyé yẹn kò sí fún wa lórí ètò láti máa sọ pé ìdí ní kẹ́nìkan lọ dúró sílé àbí kán tún padà kì í ṣe tiwa lórí ètò lágbo òṣèlú ní Orísun ohun tá a fẹ́ gbéyàwó ní ṣe pẹ̀lú àwọn ilé ìgbìmọ̀ asòfin èyí tí a dìbò yàn tá a máa tó fi wọ́n lọ́lẹ̀ báyìí lẹ́yìn tá a ti fi tí a ti búra fún ààrẹ tán kí ni èròǹgbà wa lórí iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe kí ni ohun tí à ń lérò ipò yẹ kí wọ́n mú ní ọ̀kúnkúndùn pàápàá jùlọ ṣé bí a ṣe ń bàbọ̀ tẹ́lẹ̀ náà látúnṣe máa tẹ̀síwájú pẹ̀lú wọn nítorí pé àwọn èyí tí wọ́n ṣe kọjá yìí ó dàbíi pé ìfagagbága ó pọ̀ láàárín wọn pẹ̀lú ààrẹ ó pọ̀ gidigidi tó yẹ pé ó dàpọ̀ ṣe ìfàsẹ́yìn fún wa lórí àwọn ẹ̀tọ́ tí aráàlú ń béèrè lọ́wọ́ ìjọba eléyìí la fi jáde pé àwọn tí wọ́n ti rí lé tí wọ́n rí ta bí ilẹ̀kùn ni wọ́n rí ni wọ́n jẹ́ nígbà tí wọ́n jàgbàgbára fún ẹ̀tọ́ aráàlú lórí pé a gbọ́dọ̀ padà sí ìjọba àwa ara wa ni ìdílé lè tí mo fi lọ gbé wọn wá sórí ètò lágbo òṣèlú lónìí ẹ̀yin aráalé ẹ má gbàgbé wípé lágbo òṣèlú ó sì ń tẹ̀síwájú ẹ jẹ́ ká délé agbára tá a bá padà dé àlejò mi àwa àwa tẹ́ pẹpẹ ọ̀rọ̀ tá a fẹ́ gbé yẹ̀ wò lónìí kí ni ìrètí tẹ̀yin ní lórí ìjọba àwa ara wa pàápàá jùlọ àwọn ilé ìgbìmọ̀ asòfin tí wọ́n lọ ní ti sáà yìí ẹ má ti kúrò ńbẹ̀ ẹ jẹ́ ká rí ilẹ̀ agbára náà.